àwọn ẹni tó jẹ́ pé ìjàngbara lẹ̀ yíbò ẹ wo bí wọ́n ṣe dìde tán bàlú tán bà tán sì torí kinní yẹn kán bá hàn wọn la wọ́n bàlú wọn jẹ́ wọ́n tó ń bàlú onílùú jẹ́ ìjà àwọn oníjàngbara lẹ̀ Yorùbá Gani Adams ǹjẹ́ dìde Sunday nìkan o tó ní ẹ bá bàbá o tó náà rorí wò tó sùn tó rorí ó bá pa ni ó ó kọ ẹlẹ́dàá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 ẹ sì jẹ́ ráwúsá kọ́ ló ń fẹ́ẹ́ fẹ́ yíbò gbogbo àwọn ẹni tí wọ́n ti fẹ́ tẹ́lẹ̀ wọ́n ti fún wọn lówó wọ́n ti ra èyí tó fẹ́ mínísítà tó ṣe gbogbo ẹ̀ wọ́n ti fi owó bẹ̀ wọ́n káàkiri. ọ̀rọ̀ ló délẹ̀ tá à ń sọ yìí ẹ wo tí wọ́n fẹ́ fi ojú kasum buruj ní ní Abẹ́òkúta tán fẹ́ fojú ẹ̀ rí ṣé bọ́ ọmọ Benin fẹ́ ni kò bímọ fún o ó sì fẹ́ gbógun ọpẹ́lọpẹ́ gọ́vnà Amosun ló lé obìnrin tààtà títí tó wọ ìlú London ẹ ti mọ̀ obìnrin tó jẹ́ pé máa ń fún wọn lówó nínú ní lórí nẹ́ẹ̀tì wọ́n ń fi ara wọn gbowó kiri ni mo sọ́rí o ẹ̀yin ọmọbìnrin kì í ṣe gbogbo yín o ṣùgbọ́n mo sọ́rí ṣùgbọ́n ẹni tí ò bá ti sanwó orí wọn ọmọ yẹn yóò fi lọ fi fẹ́ ẹni tó bá sanwó orí wọn nílùú wọn ni. Lu, wọn ò fẹ́ mọ ọmọ lè kan ẹ ti understand àwa Yorùbá ò wá gba ọmọ ní báyìí wálé ogún yíyẹn ọmọbìnrin yẹn wàá kílèmù ẹ kàkà tí Yorùbá tí Yorùbá bá fẹ́ ń ọmọ Yorùbá náà ló fẹ́ tẹ́ ẹ bá jọ bímọ papọ̀ lẹ̀ ń jà sógun sí ẹni lẹ́rù ló lẹ́rù ẹjọ́ kọ́mọlùbọ́ àwọn ọmọ yẹn kán dẹ̀ dódìdì kan náà kí ìlú ó máa ṣe yùngbà ká máa ṣiṣẹ́ ń bẹ̀ yíbò tó tó fẹ́ gba èkó mọ́ wa lọ́wọ́ tó fẹ́ gbalẹ̀ yorùbá mọ́ wa lọ́wọ́ ṣé wọ́n jẹ̀bi ni àwa la talẹ̀ fún wọn àbí ibi tí ń bára sani máa dúró sí ǹjẹ́ wọ́n ní opportunity kan ralẹ̀ nílẹ̀ haúsá bẹ́ẹ̀ ìgbà wọn ti ńgbà wọn ti rí ntán fojú wọn rí wọn sì ju gbogbo obìnrin tán fẹ́ ní Yorùbá àti àti Yíbò wọ́n jù wọ́n lẹ́lẹ̀ wọ́n fún wọn lówó tán ní fún wọn wọ́n jẹ́ wọn lọ owó tán kó fáwọn obìnrin wọn tí wọ́n fẹ́ owó yẹn làwọn Haúsá ń gbà lọ́wọ́ ìjọba títí dọ̀la Àtíkù ta odidi ìlú nínú Òṣogbo ìyàwó rẹ̀ tó wà lọ́dọ̀ rẹ̀ ṣé bí yorùbá ni owó yẹn ní fi ń tọ kì í ṣe òlu wọn ní fi ń tọ wọ́n ti pàrókò fún wa ọjọ́ ti pé àmọ́ ni tí wèrè obìnrin yẹn náà wá tún dé onígbà náà ọkọ rẹ fẹ́ di pírẹsidẹ́ǹtì ọmọ ọsùn ni ọ kí lẹ ṣe sọ́sùn ọmọ àlè abìdí fẹ́lẹ́fẹ́lẹ́ abẹnú gbọ́ọ̀rọ̀ ẹ bá ń jí ọdọọdọ àtìkù ìyàwó olè ìyàwó ọlọ́ṣà ṣe lérò pé àwọn ẹni tán ń fọ́lé tán ń ṣe gbogbo ẹ̀ ló lè ní àwọn ẹni tán ń ṣe democracy tán tán tán sọra wọn di gọ́vùnà pírẹ́sídẹ́ǹtì nǹkankan àwọn gan ni bàbá bàràwò àwọn gangan gan ni bàràwò àwọn ni ẹ máa dá èpè lọ bá torí àwọn náà sọ wá dẹni tó jẹ́ pé kò síjọba kan tó lè fọwọ́ sọ̀yà pé nípìn nínú wàhálà tí mo ṣe lórí ọmọ mi. èmi dẹ̀ nírègùn lórí ìjọba lórí gbogbo ọmọ àwọn ìjọba àtàná àti tìjẹta oògùn mi ń bẹ lórí àwọn ọmọ wọn ogún mi ogún rẹ ń bẹ lórí àwọn ọmọ wọn kódà ó ti àwọn local government tí wọ́n tí wọ́n ń lòlòkulò lórí wa àtàwọn state ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi ọ̀rọ̀ wa àwọn ọba ò lẹ́jọ́ nínú ilé ìtura àwọn náà gbà wọ́n láwọn gbagbára lọ́wọ́ ọba ni tọ́ba bá ń darí wa kò ní rí bẹ́ẹ̀ wọ́n sì ti gbàṣẹ yẹn láti London kò ṣeé yí fún wọn mọ́ àyàfi tó bá péye ọdún yẹn àyàfi tó ní kálukú bá gba ìlú ẹ̀ kẹ mọ gbọ́ ọmọ ọmọ tí ìbénè àti Yíbò tó bá bí wọn nílùú Oǹdó ẹ má ṣe bí bóyá ẹ ti rọmọ Yorùbá irọ́ ni ẹ ti ẹ ti sùn lórí ìgò ẹ ti sùn lórí ìṣó lásán ni wọ́n fi ń tẹ́ra wọn lẹ́ẹ̀lẹ̀ fún yorùbá wọ́n mọ̀ pé báwọn bá ilé fẹ́ yorùbá káwọn tiẹ̀ bímọ fún kó mọ̀ gbà wọ́n gba nǹkan lọ́wọ́ yorùbá tí ó sì ní ó yá ọmọ mi ni máa bọ̀ nílé níbi tá a gọ̀dé àwa iná la sì tó ń talẹ̀ wa fún wọn àwa la talẹ̀ fún wọn mistake tá a ṣe babalá mistake tá ṣe nìyẹn torí bí n bá ra lẹ̀ nílùú wọn ó ti di dandan kí n lẹ́rù mi wọ́n bá sì wo èmi náà bá débi máa wó tiwọn but kò sí àní ẹ lọ́ọ́ kà á haúsá nírègùn díẹ̀ lórí wa haúsá ń fáwọn èèyàn wa ní independent kan kọ́lé sílùú wọn ṣé ẹ wá torí haúsá ó tún fẹ́ bá yíbò lọ díẹ̀ ṣùgbọ́n kò ní sọra lẹ̀ torí òwò tí wọ́n wàá ṣe lọ́dọ̀ wọn torí haúsá ò ní òwò kankan láti ṣe tayọ oko ríro wọ́n depend lórí oko àti animal ṣùgbọ́n yíbo ó rí opportunity láti lè máa tajà èmi ni yíbo méèdì wọn fún wọn kí làwa méèdì tá a máa gbé lọ bá wọn kí làwa méèdì tá à ń gbé lọ sí abá yóò bá wo ná bídà tí ó lọ ònìṣà tí ó lọ abá tí ó lọ òǹtajà eṣin ní iye omi wọn ò ní rà lọ́wọ́ yín ṣùgbọ́n tán bá gbé wàlúù yín ẹ̀ rà kí là ń ṣe é àwọn gómìnà wa wọn ò dá lé iṣẹ́ lẹ́ẹ̀lẹ́ sílẹ̀ Yorùbá náà bó ṣe lúlù bó ṣe wíwọ́ kan fi kọ́ àwọn ọmọ èyí tó bá jalè kan sọ sẹ́wọ̀n ní mídẹ́tìlì ń bẹ̀ ìyẹn náà tún lọ o ẹ wá wo àwọn ẹni tó jẹ́ ìjàǹgbara alẹ̀ haúsá ẹ wo bọ́n ṣe ń gbìjà lù wọn ẹ wo àwọn ẹni tó jẹ́ pé ìjàǹgbara alẹ̀ yíbò ẹ wo bí wọ́n ṣe dìde tán bàlú tán bà tán sì torí kinní yẹn kán bá wọn pé ó ká wọn la wọ́n bàlú wọn jẹ́ wọ́n tó ń bàlú onílù jẹ́ ìjà àwọn oníjàngbara ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ dórí Sunday Igboho àti Gani Adams ǹjẹ́ dìde Sunday nìkan la rí o tó ní ẹ má bàbá já o nígbà tó náà rorí wò tó sùn tó rorí ó bá sì jẹ́ pé rọ́ ń pa ni ó kú ó kọ ẹlẹ́dàá ẹ̀ tó bá jẹ́ pé kò sẹ́ni tí ó tiẹ̀ faralẹ̀ fún wọn náà torí inú àwọn méjèèjì yẹn ò dùn sí bàbá Tinubu láti wọlé ẹ má gbọ́rọ̀ mi sódì o òdodo ọ̀rọ̀ ni mo ń sọ lónìí ó ti tó ó wá ti jódódú kókó ìjà wo làwọn ààrẹ Gani Adams àti Sunday Igbòho jà lórí nǹkan tó ṣẹlẹ̀ àti gbogbo ọ̀rọ̀ tó ń sọ àwọn mídíà wọn kí ni wọ́n sọ nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí wọn ò sọ nǹkan kan àwọn náà owó làwọn ta sí àwọn yíbò òsìkọ̀ kó mọ̀ sówó wọ́n tún bá ọmọ wọn sọ̀rọ̀ pé ó yá o ńgbẹ̀ ẹ̀yin gọ́vùnà tẹ́ ẹ̀ ń rí páwọn gọ́vùnà ilẹ̀ yíbò sọ pé ẹ̀yin ẹ má bá wọn jà yìí tán ti pa àwọn tó wọ́n mọ̀ ń tán tágẹ́ẹ̀tì obìnrin tó wá sọ̀rọ̀ ó sọ ó ló di December ẹ̀ tún ríran wò wọ́n ti múra alẹ́ dè wá àwa mọ̀ nínú kọjá haúsá tàbí yorùbá ni wọ́n tún fèsì ní december nísìn àìtí mọ̀ kí lẹ́yìn oníjàǹgbara lẹ yorùbá ṣe àwọn mídíà yín dàtán sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí ààrẹ Gani Adams Sunday Igboho kí ni nǹkan táwọn mídíà yín ṣe ẹ wo mídíà àwọn Ìgbò ẹ wo mídíà àwọn haúsá ẹ gbédí haúsá ṣùgbọ́n mò ń fẹ́ fún gbòò mò ń ṣàlàyé ti ń ṣẹlẹ̀ arábìnrin tó wáá jọmọ Ìgbò yìí ǹjẹ́ erigba atiku tó ta gbogbo nǹkan tán nílùú ta ló jáde tó lóun fẹ́ wọ́de ǹjẹ́ yan ọmọ àlè Yorùbá ń jẹ jáde ẹ wọ́de ẹ wọ́de lé lórí Emefiele ó kó gbogbo owó tán pátá ǹjẹ́ ẹ wọ́de lé lórí mo béèrè gbogbo àwọn ẹni tó ń sọ̀rọ̀ sí Tinubu ọmọ àlè ni wọ́n wọ́n ń jà fún lu wọn ni. irú adé tó ń kó máa fẹ̀ fún gbòó pé Tinubu lọ́dún kan bàbá rẹ̀ àti aláya rẹ̀ iṣẹ́ kí náà ṣe lẹ̀ àwọn náà ń gbowó wọ́n ń gbowó òlu ni wọ́n fi ń tún lù wọ́n ṣe ọmọ Yíbò àti Yorùbá ni ibi tí Yorùbá tó mọ ìdókùdòdó ó ti yọ ọ́lẹ̀ fún wọn lónìí ọpẹ́lọpẹ́ amósùn lórí wa lórí obìnrin tóun náà wọ ìlú èbó ní London ti ń pín owó fáwọn mídíà pé kán máa kán máa kán máa fáyà kán máa fáyà bàbá Tinubu kọ́lọ́hún tó wá máa sọ àwọn ọmọ wọn sẹ́wọ̀n ní ìsìn plan tán ti plan fún wa kì í ṣe kékeré Kasimu Buruj arábìnrin yìí ò bí nǹkan kan fún un ó fẹ́ gba yìí ó fẹ́ gba abẹ́kúta mọ́ lọ́wọ́ ọpẹ́lọpẹ́ amósùn gọ́vnà amósùn kudos fún nǹkan tó ṣe fún wa yìí. kudos gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ kásẹ̀tì ẹ ti mẹni tí ń bá wí. ṣé bí ọmọ ló fi gbowó lọ́wọ́ gọ́fúnà tó kọ́kọ́ fẹ́ ẹ wo irú bílíọ̀nù ó lọ ṣe sárógéètì ó dẹ̀ fi gbọ́mọ ó lọ Kẹ́nyà ó ṣe sárógéètì ó sì gbọ́mọ wálé wọ́n ó dẹ̀ wíìnì kéèsì yẹn ó dẹ̀ tú ọkùnrin yẹn sílẹ̀ ó ẹ wo bílíọ̀nù tó gbà àwa ní pín ráìsì ń pọ́njẹ aláàánú ni kẹ́ ẹ wo bí olè tán wá jà wá ńlẹ̀ yorùbá ẹ̀yin òpònú abóbòkú lẹ́yìn kẹ́ ẹ fẹ́ yàwó mẹ́rin márùn kẹ́ ẹ bímọ lọ rẹpẹtẹ ńgbẹ́ ẹ bá wá kú tán àwọn ọmọ tá à ń pè lọ́mọ àlè yìí wà láì wọn ìsọmọ àlè àwọn ọmọ tá a bí sínú ilé gan lọ́mọ àlè torá àrí ọmọ yorùbá kankan kó jáde lẹ́yìn wọn pa lọlọlọ wọn dẹ̀ ní mídíà lẹ́yìn kan máa fi búra wọn àfi bí ìṣe ń sọ̀rọ̀ ẹ ní dá sí ẹ ní dá sí tẹ́ ẹ bá wá dá sí ta ni ó mọ̀ báyìí gbóhùn sókè ńgbà ńgbà ẹ bá tún fẹ́ wọlé mi any governor any press lẹ́yìn bàbá Tinubu mo tún sì ń sọ mi ò lè kúrò lẹ́yìn bàbá yẹn dọ́là torí pé kí ni bàbá yẹn ó jogún rẹ̀ lọ́wọ́ Àbíbátù Mọ́gàjí ni. wọ́n fẹ́ẹ́ dojú ti Awólọ́wọ̀ Àbíbátù Mọ́gàjí sì pe èrò ipe ayé sí kó káàbọ̀ bébè èèyàn ní yíbò tó kówó jẹ ó ń bọ̀ láti London wọ́n dẹ̀ fi lù ẹ̀ ẹ wá Tinubu ó má ṣe tó pa yín ọkọ ẹni abí síta gan wá sàn ju ẹ̀yin ọmọ ọkọ lọ nínú ilé ọmọ Yorùbá lónìí owó owó owó ló ta sí kò sí nǹkan tí ó ṣe kò lè sọ píìnì kò lè ṣe igi ìsáná lásán ẹni yíbò fi ń ralẹ̀ lọ́wọ́ yín ta ni ẹ tà á mistake ta mo tún tún sọ mistake ta ti ṣe nìyẹn ọ̀rọ̀ yẹn ní wọ́n ń jàràn rìn wọ́n fẹ́ẹ́ fi wá ṣe politics ẹ ṣáà fèsì yín wọ́n ní December wọ́n múra ààrẹ Gani Adams ìwọ àti Sunday Igbòho ọ̀rọ̀ kàn yín kílẹ̀ ń pera yín lóníjàǹgbara sí rọ́bìsì gbáà ní gbogbo yín ẹ̀yin méjèèjì yẹn rọ́bìsì gidi gbogbo ẹnu ni mo fi sọ́ọ̀yà kàṣẹ́ẹ̀tì ni o ẹ lè pè mí lẹ́jọ́ màá wá fún yín ní àlàyé màá sì gbé gbogbo nǹkan tí tó ṣẹlẹ̀ màá gbé jáde kẹ́ ẹ gbọ́ gbogbo tán wí. ńbo ni mídíà yín wà ṣe bẹ́ẹ̀ ní mídíà bá bá ń bu yín lẹ́wàá gbé mídíà jáde kó máa sọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin ọmọ àlè burúkú káàkiri yìí ǹjẹ́ yíbo gbọmọ Yorùbá sí sílùú wọn wípé bàbá mi ló bí kò ní gbà á èyí tí yóò bá kọlà ni yóò pòórá mọ́ wọn lábẹ́ ni ṣùgbọ́n ìtẹ́ ẹ bá kọlà sí lórí ẹ wàá lọ gbọ́mọ Sókótó ẹ papọ̀ mọ́ ọmọ ẹ Abẹ́òkúta ẹ papọ̀ mọ́ tìjẹ̀bú ẹ mú ti Ìlọrin ẹ papọ̀ mọ́ kínní ẹ mú tàwùsà Katsina ẹ papọ̀ mọ́ ti Ìlọrin ẹ wà ní ọmọ Yorùbá ni ọmọ wa ni ẹ jí ó wá ẹ wá jójókòó ńnà fojú yín rí wàhálà yìí. ìgbà haúsá rí ipò kàràǹgídá náà fi ń fẹ́ Fúlàní wọn ò lè fẹ́ Yorùbá àti Yíbò mọ́ láyé wọ́n ń sẹ́tù wọn ni ìyàwó àtìkù ọlá tó tà nílẹ̀ yorùbá ní ọ̀sùn ló jẹ́ kóbìnrin yẹn jókòó àwọn yòókù tán jẹ́ ọmọ èdè míì ó taari wọn jáde síta ni ìyá yẹn nìkan ló kù fàtìkù nùlé ṣẹ́rí tí ń lọ èmi ò mọ̀ láyé yín o èmi ò mọ̀ láyé yín àní jàǹgbara nàìjíríà o nílẹ̀ yorùbá àní náwó náwó la rí àti káfẹ́yàwó àwọn olòṣì agbórí òbò dágbọ̀gọ́ ẹ̀yin ọ̀lẹ òṣì ẹ̀yin ọ̀lẹ òṣì ẹ̀ ń pera yín lálágbára ẹ̀ lágbára kọ́bọ̀ ẹ̀ ń tan àwọn ọba wa ni àwọn náà sì ń gbé wọ́n wọ́n wọ́n wọ́n ń gẹṣin ayán yín ẹni bá fún mi lésì máa fún lésì padà.